bisimilahi rahman rahim ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí ìfẹ́ love salamu alaykum wa rahmatulahi wa barakatu mo kí gbogbo wa láti sheikh abdulqayum bellari islamic center sabic dawa tv wípé ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá gbogbo wa ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí ìfẹ́ bọ́lọ́run ṣe nífẹ̀ẹ́ gbogbo wa sí bọ́lọ́run ṣe wá nífẹ̀ẹ́ wa ìṣe ìfẹ́ ìyàwó wa ń gbèfẹ́ ìsórí àwọn ara wa àjọ ń gbé láwùjọ ara wa àjọ ń gbé pẹ̀lú fẹ́ẹ́ àbí à ń gbé pẹ̀lú àlùbúgùdù inú níbí ni hatred to go to the deepest level tẹ́ pé tó bá padà wo ò ní padà understand ẹ̀ àwa sásá bẹ́ẹ̀ sìn ọmọ ìyá mi lọ́kùnrin àti lóbìnrin nílẹ̀ Yorùbá ẹlòmíràn ni why is he talking about Yorùbá I can talk about Yorùbá because my tribe is Yorùbá I'm a Yorùbá man ọmọ Yorùbá ni mí yorùbá dẹ̀ rèé population wa as at now we are more than sixty million ní gbogbo ayé anabi sàlámù sọ pé kí èèyàn one million kó mọ̀nà látọ̀dọ̀ èèyàn anabi ní pé kẹ́nìkan péré kó mọ̀nà látọ̀wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ pé o fẹ́ nìkan mọ̀nà ó lóore ju gbogbo nǹkan tó wà nílé ayé àtàyé àti kó rárá kọ́mí àti gbogbo ẹ̀ lọ so yorùbá kan kó gbọ́ fídíò mi kó ṣí ẹ̀ kí yorùbá mi sì ṣàǹfààní inú ẹ̀ ká mọ̀ pé a nífẹ̀ẹ́ ara ẹni ni ó ti tó mi. bá a ṣe fẹ́ gbọ́rọ̀ yìí ó possible kó di part two torí láti má jẹ wá lásìkò ká lè má waste time ara wa kí n kọ́kọ́ fún wa ní foundation ọlọ́run nífẹ̀ẹ́ àwọn ànábì àbò nífẹ̀ẹ́ àwọn ọmọ èdè ènìyàn ló fi dá wa sílé ayé ló sì di tó bá ti wá nípa tí ń sọnù nífẹ̀ẹ́ tó ní sí wa a máa wá ra àwọn ànábì sí wa ẹni tọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù lálàkọ́kọ́ òun ẹni tọ́lọ́run kọ́kọ́ dá sílé ayé kí lọ́lọ́run fi ṣe ọlọ́run nífẹ̀ẹ́ sí pé ọlọ́run sọ pé òun fẹ́ fi ṣe kíni òun fẹ́ fi ṣe khalifa ìníjà ìlú ń fi àrídì khalifatan mo fẹ́ dá àlífà sórí ilẹ̀ lọ́lọ́run sọ nígbà tọ́lọ́run nífẹ̀ẹ́ tọ́lọ́run dá sílé tó ṣàṣemáṣe ìfẹ́ yìí ò kúrò ọlọ́run tún foríjì ó tún ṣe gbogbo nǹkan fún un lẹ́yìn èyí ọlọ́run yan anábìwa Ibrahim ọlọ́run pè ní Khalilullah àyànfẹ́ tí òun bá nífẹ̀ẹ́ sí kò lè jẹ́ àyànfẹ́ èèyàn ẹlẹ́ẹ̀kẹta ọlọ́mọ anábì wa Musa ọlọ́run pè ní kẹlímùlá ẹni tó yorùbá nífẹ̀ẹ́ sí ìkínbà sọ̀rọ̀ èèyàn nífẹ̀ẹ́ wojú ẹ̀ torí pé ọlọ́run sọ́nà àlùkò nígbà àwọn tó bá díjọ́ gbẹ̀rẹ̀ kan tó bá ti kó lọ́dọ̀ òun láàyò kálímù lọ ọlọ́run ò ní bá wọn sọ̀rọ̀ ọlọ́run ò ní rójú ọlọ́run lẹ̀ ẹni tí a bá nífẹ̀ẹ́ sí àkínbà sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin anábì wa Isa ọlọ́run pè mí rọ́ọ̀hùlà ẹ̀mí ọlọ́run kàtúbẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run pè ní habibullah ìfẹ́ tí mo wá fẹ́ tírìtì lẹ́nìí tí mo sọ pé ó possible kó jẹ́ part one àbí part two àbí part three lọ́rọ̀ tí mo fẹ́ kó sínú yìí ó ní pé ǹjẹ́ ẹ̀sìn àbí fíríkà àbí kan ibi tí mo belong sí lélẹ̀ ǹjẹ́ ó tọ́ kó wá jẹ́ kí o má pe ojúṣe tí ọlọ́run gbélé ẹ lórí láti ṣe fáwọn ẹbí ẹ ọmọ ìyá mi lọ́kùnrin àti lóbìnrin ẹ̀sìn ò gbà bẹ́ẹ̀ ọlọ́run ò sì nífẹ̀ẹ́ sí nítorí pé kí ni inna khalaqnakum min nafsin wahida ẹ̀mí kan lọ́lọ́run fi dá wa ànábì wa Adam ló dá gbogbo ló bí gbogbo wa ìyẹn alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ọlọ́run wa sọ pé kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyati ẹnìkan òun ní ń tanná nínú ẹbí bọ́lọ́n bá ti wá gbé iná fámìlì tiẹ̀ lé ẹ lọ́wọ́ wọ́n wá ń sin lọ́hùn wọ́n jẹ́ muslim wọ́n jẹ́ christian wọ́n kò sẹ́sìn tó gbọ́dọ̀ gbọ́dọ̀ jẹ́ o gbọ́dọ̀ ṣe kí ni o gbọ́dọ̀ máa tọ́jú wọn nítorí pé ọlọ́run á padà béèrè lọ́wọ́ ẹ pé báwo lo ṣe ṣe ìwọ lọ́lọ́run gbògo fún un fámìlì ẹ o wá ní ẹ tìjàníyà ni èmi kọ̀dìríyà ni mímí ò ní ṣàánú ẹ̀ wàláyé ọlọ́run fìyà jẹ ẹ mo ní kó lọ sí mọ́rkàz ó wá padà lọ sí dárò dáwà mo ní kó má lọ kéwú ó wá lọ padà lọ sí kéwú mo ní kó lọ ṣe kọ́ọ̀sì kan ó wá lọ ó wá mú étrèdì inú ni bí ni ó wá mú dání kókókó ó wá fi balẹ̀ ayé odidi generation kan jẹ́ wàláyé ọlọ́run ó bí èrè lọ́wọ́ ẹ̀ àbí wọ okó inú Islam ó lọ sínú ẹ̀sìn kejì ẹ̀sìn kìrìsìtẹ́nì ó wá di pásítọ̀ àbí ó di oníṣọ́ọ̀ṣì ọlọ́run wá gbògo fún ẹ ó wá kàràkàtà àwọn tí wọ́n wá kó nú ẹ̀sìn islam lọ́dọ̀ fámìlì títí ẹ ojúṣe tó yẹ kó o ṣe fún wọn ó wá ṣe fún wọn tó bá sì ń yẹ ọlọ́run fẹ́ jẹ́ kíyà yẹ pé dáadáa tẹ́pọ́tọ́ lọ́ba máa ṣílẹ̀ ẹ lórí báyìí o ò ní rọ́nà gbà rárá ni inna Allaha láyùmùlílì zọ́ọ̀lìmì hatta iza àkásàwù lámùyòfòlítù tọ́lọ́mbà máa padà gba ẹ mú o ò ní bọ́nú ẹ̀ gbogbo ohun tó sì padà fọwọ́ kójọ pátápátá yóò padà dàrú mọ́ ẹ lójú tí gbogbo ọlọ́run ó yẹ̀yẹ́ ẹ nì nítorí pé ọlọ́run ló ní ọlọ́run ò kì í fẹ̀sìn ṣe o ọlọ́run ò kì í fẹ̀sìn ṣe pé ẹ̀sìn nítorí pé o kírun ló ṣe máa lówó lọ́wọ́ mo máa ń sọ fáwọn èèyàn mi torí pé gbogbo wa bá ṣe wà yìí ó ti di ayé tá a wà ayé ẹlẹgẹ́ ayé social media la wà ṣùgbọ́n a gbọ́dọ̀ máa sàwọn experience kọ̀ọ̀kan a sì gbọ́dọ̀ máa sọ àwọn òótọ́ kọ̀ọ̀kan èèyàn mi kan di ẹlẹ́sìn kejì ó wá ń bá mi àwọn sọ̀rọ̀ wa ni ah òun ti rí gbàlà òun rí jésù òun rí kinní kan máa sọ pé ó ò rí jésù ó rí jésù jésù wà nínú islam jésù wà nínú islam ọ̀tọ̀ ni nǹkan tó wà lọ síbi tó wà ayé ló wà lọ síbẹ̀ jésù kọ́ ló wà lọ tó yẹ pé jésù ló wà lọ ni jésù wà nínú islam ibi tó wà lọ yẹn a sì ráwọn tó wà nù bẹ̀yẹn tán ti ṣáájú ẹ̀ tán bí sínú ẹ̀sìn tó lọ yẹn tó ẹ pé wọn ò tún ní tó ẹ tán máa fi jáde kúrò láyé so kí ló wá ń wá káàkiri tí o wà contempt pẹ̀lú nǹkan ọba kọ́ tọ́lọ́run gbé fún ẹ kó wo pé ọlọ́run ọba ló ṣe ìwọ̀nba tó ṣe fún mi tọ́lọ́run bá ti gbádùn owó ti gbé wa ká má yà lọ kó mi ìfẹ́ ǹjẹ́ ó tọ́ pé o wá di ẹlẹ́sìn kan gbogbo orí tọ́lọ́run wá gbé fún ẹ wá ṣe léèwọ̀ fáwọn ọmọ yẹ́ àwọn fámìlì ẹ tí wọn ò ń ṣe lẹ́sìn yẹn kò tọ́ ọlọ́run ò kọ́ wa bẹ́ẹ̀ làkúm dínú kún wàlíyẹ̀ dínì ọ̀tọ̀lẹ̀sìn yín ọ̀tọ̀lẹ̀sìn mi ìyẹn kọ́ ó lè lò ń bẹ̀ ọlọ́run ọba ló mọ ẹni tí ó ń sin òun sẹ́mi allahu liman hamidahu kò sẹ́ni anybody tó ń kírun kódà ẹni tí ò kírun gan gbọ́ lójoojúmọ́ wàá gbọ́ tó fifty times léde torí gbogbo mọ́ṣáláṣí ló máa sọ fún ẹ sẹ̀mí Allahu liman hamidahu rabbana wa lakal hamdu everybody ń gbọ́ sétí pé sẹ̀mí Allahu liman hamidahu ọlọ́run ọba mọ ẹni tí ó ń ṣe kí ni ẹni tó ń dúpẹ́ fóun gangan gangan ọlọ́run ọba mọ̀ tọ́lọ́run bá ti gbógo ìdílé tiẹ̀ fún ẹ torí pé kójú má bàa torí pé tó o bá ṣe nǹkan tó yẹ kó o ṣe ojú á tì ẹ́ ṣe gbogbo ohun tó yẹ kó o ṣe mo ń fi eléyìí mo fi ń kí gbogbo àwa ará Òmùàrán community pé àkó ara fẹ́ra kù ìyá alhaja asia bello oyedepo kọlọmba àfọrùn kẹwọn kọlọmba apàṣìṣe wọn rẹ kọlọmba wa má ṣe má ṣe rí ànábì má ṣe léèwọ̀ fún wọn wọ́n dúró lórí ẹ̀sìn wọ́n ní conviction pé Islam lọ́nà pẹ̀lú gbogbo ohun tí wọ́n go through wọn ò sọ pé àwọn á ṣe nǹkan míì lẹ́yìn títọ́ ọlọ́run àfẹlẹ́yìn celebrate wọn kí ọlọ́run jọ kí ọlọ́run bá fọ̀run kẹ́ wọn bisimilayi kólúwọ̀ lọ́wọ́ fún ìyá wa gbogbo ọjọ́ tójú bá ń wo tójú bá ń wo fídíò yìí gbogbo ayé bá ń jáyé tán bá ń rí fídíò yìí ọlọ́run gbogbo ọjọ́ tẹ́ni tó bá ti ń ka kólúwọ̀ lọ́wọ́ ọlọ́run máa bá a mú ládàá ẹ̀ báyà wa Asiya Bello Oyedepo bisimilahi rahman rahim kul huwa Allahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad bisimilahi rahman rahim kul huwa Allahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad bisimilahi rahman rahim kul huwa Allahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. bọ́dà mi sísítà mi má gbàgbé láti share fídíò yìí má gbàgbé láti subscribe sórí Sabic Dawa TV lórí YouTube wa Sheikh Abdulqayum Bellary Islamic Center wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh.